ronú kàn ọba báwọn ẹ̀dá máa ń kó bùkátà wa lọ bá tí máa bá wa gbọ́ ọlọ́run gbọ́ bùkátà wa. ààrẹ rọmọdọ́ọ̀nù wẹ́rẹ́ di wẹ́rẹ́ yóò bá dìbò yóò bá dìbò mẹ́wàá ní mẹ́wàá àkọ́kọ́ bá ìdá mẹ́ta ló ń ìdá kan nínú ìdá mẹ́ta yóò lọ lónìí yóò ọdí ayé ń lọ yóò sì máa lọ mú mi ṣùgbọ́n àkèrè sọ ọlọ́run ṣe báyìí ọlọ́run jáde. ọlọ́run bá a ṣe dúró bẹ̀rẹ̀ ní dáadáa ọlọ́run jẹ́ kí àhámúlò wa fi ọkùnrin rẹ̀ wá ọlọ́run jẹ́ bẹ̀rẹ̀. wọ́n máa dá a sí wọ́n máa dá gbogbo ìbára àti abárí ṣe ní ọlọ́jà lè ṣe jùlọ ẹ̀rọ. ọlọ́run sàánú wa gbà fún wa yìí náà kà á là á. lọ́rọ̀ tá sí lónìí ẹ wá mọ̀ ní kí gbogbo ìgbà tá ti tuntun ló ní àwọn ìrìnàjò kan tá a kọ́kọ́ máa rìn ilé ìjọba abadé báyìí bá wá gbà wá àwọn akẹ́síwájú á máa tu báyìí ọba gbà wá bọ́bá dọ̀la abẹ̀sí máa tu àbí ká kó máa tu ní ká má sàmì lẹ́yìn ẹ̀ dá mi lọ́wọ́. tó rí bẹ́ẹ̀ sọ́ọ́tù tàbọ́ọ̀mù kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kí ń jẹ́ tàbọ́ọ̀mù. tẹ̀gbọ́n àrí kí ẹ bá ti gbọ́ àtàwọn búrú. tí ike kàfá ìlú bá ní fàárà ẹgbẹ́ máa lò fún mùsàlọ́ kàlẹ́ rẹ̀. ìgbìmọ̀ wọn tó ní mùsàlọ́ kà di ẹ̀ẹ́dìkà lọ́bẹ̀rẹ̀ mùrùkárà yẹn ti di òun máa láàbù ṣùgbọ́n tá a bá wá lo tàfáàlà ìyá tàfáàlù tàfáàlù ṣe àwọn pé tàfọ́ọ̀bùnù tàfáàlù ara òkú wọn lẹ́nu ìlú sáárọ̀ kan síbẹ̀ náà kẹ́kọ̀ọ́ tó bá wá jẹ́ mùsàárọ̀ kan á ń tiẹ̀ mùsàárọ̀ kan tiẹ̀ kálukú ló kópa láì ní bẹ́ẹ̀ nìkan bẹ̀rẹ̀ ẹnìkan parí ẹ̀ kí wọ́n á ní jẹ́ tàfọ́ọ̀bùnù àtàwábùnù wọ́n mọ́ láti bí àlùwọ́bùnù ìwọ́bùnù ìbẹ̀ láti mú ṣùgbọ́n torí wípé ọgọ́bùnù yẹn yóò máa ṣẹlẹ̀ láàrin àwọn ènìyàn síra wọn níbàámu sí àwọn ìpele wọn oníbuwájì wá ní ẹ̀rọ tàfà ohun ìnáwó ẹjọ́ mi àlùwọ́bùnù ọ̀hún gangan ni bí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n torí pé yóò máa ṣẹlẹ̀ láàrin àwọn ẹ̀dá síra wọn ní lágbàdà mẹ́nuba oníwájú pèníta wọ́n gbóòrò tó ti tí ó máa jẹ́ tàfà ẹ̀wùnú. àtàwọn búrú yìí ó wá jẹ́ orúkọ kan nínú àwọn orúkọ ọjọ́ àlùkìyàmà ẹ̀rí kí wọ́n ní àlùkìyàmà ló síbẹ̀ náà ibẹ̀ àti الحاقب يوم القيامة ينجبه القارئات يوم القيامة ينجبه الغاشيات يوم القيامة ينجبه عجبه عجبه olókọ̀ọ̀kọ̀. Nínú àwọn orúkọ rẹ̀, òun wá ní àdàrọ́ọ̀bù yáwómù dàrọ́ọ̀bù nì, ọjọ́ tí dàrọ́ọ̀bù lọ́mọ Kí ni wá ń jẹ́ dàrọ́ọ̀bù àwọn tí wọ́n mọ̀ ń pẹ̀lú lábáwá dáadáa wọ́n wá sí wọn yànnà rẹ̀. àwọn àgbẹ̀ nínú wọn ní pé tí wọ́n bá jẹ́ kọ́ búrú náfọ́sọ̀ ló yẹlò kanáfọ̀ kí ni jẹ́ náfọ̀ náfọ̀ ìjọba ọba ara five thousand five thousand ọwọ́ adé ọjà ni ìdílé wọ̀ fi ọwọ́ adé seven hundred lọ lọ́gbọ̀n. Yorùbá jọ ní mọ́tọ́ yìí. Kẹ́nà fi ọwọ́ ńlá kọ́mi ọlọ́jà tí ò nílẹ̀ lórí. Kéèyàn kan sọ ọ́sìn ní jẹ́ rẹ̀ ó kò ṣe ọlọ́gbọ̀dọ̀ kò sọ kò fọ̀. Àwọn míì nínú wọn ní àti àti ọlọ́gbọ̀dọ̀ ń jẹ́ rẹ̀. الحسرة الندامة إلى الحسرة وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة الحسرة هم العقامة خسران هم الفوز gbogbo ẹ̀ على كل ìdáná ìgbọ̀gbọ̀ ọjọ́ tí àwọn ènìyàn ni máa sábà máa ọjọ́ tó kò sí àmì ìyẹ̀dá lọ́pọ̀lọpọ̀ máa ń gbà owó lọ́pọ̀lọpọ̀ ọmọ ti àbámà lórí àṣẹ ètò rẹ̀ wọ́n lọ́pọ̀ àti mọ̀túnmọ̀ tàbí ọmọ sóòrà yìí ń bẹ nínú àwọn háàdù àwọn tọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àfọ̀mọ́fọ́lọ́ àwọn tó rà fáàlì ló lébi tó bẹ̀rẹ̀ pẹ̀lú àfọ̀mọ́fọ́lọ́ abá ti gbàgbé sani àlùsọ́lẹ̀ hájú ewu làkọ́kọ́ nínú wa alìsọ́ سبحان الذي أسرى بعبده تعالي من المسجد الحرام ẹ máa jẹ́ o subhan síbẹ̀ mọ̀ kórúkọ lọ subhan bíi gbòfò mọ́sídàrí ẹ̀sùn mọ̀ pé mọ́sídàrí yìí rí lárúbá kéwì hàn bísímù ní bísímù ní mọ́sídàrí bíi ìyáàmù kọ́ọ̀nù ìyáàmù sọ́yẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́gbẹ̀fọ́ ọ̀rùn ṣàforíjì ẹ̀ẹ́ àforíjì gẹ̀gẹ̀. sáàdọ́nù yẹ sáàbáwá kúrò ń bẹ̀ yẹn sáàbá lọ àwọn súrà ní kí a kọ̀ mọ́ bẹ̀rẹ̀ bí hàní kí ló bẹ̀rẹ̀ hàní kàmbá. bàbá mi láàyè wá sí ìsàlọ́wà ìwádìí sáàbù. sáàbá tó kúrò ń bẹ̀ sáàbá tó lọ sí hásù kí ló bẹ̀rẹ̀ sí hásù. bàbá mi láàyè wá sí ẹ̀rí wípé àfọ̀mọ́ àfọ̀mọ́ ni ṣùgbọ́n àfọ̀mọ́ àgbàkọ́kọ́ ókọ ló gbé wá síbẹ̀ náà ibẹ̀ kọ́ tí ẹ̀jẹ̀ rí òkọ ní èdè náà wá ìdí na máa ń lò fún ìpìmọ̀rọ̀ ní ìkànnì ọ̀bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n eléyìí sọ ní ìdí tí ìdílé lòdì wá bẹ ní èdè lárúbáwá ìdáhùn mẹ́ta tí ìdí alákọ̀ọ́kọ́ tí ìdí máa bí sóyè méjèèjì tá a kà á lè fi lò bàbá bàbá àbí ìdí máa bí ẹ máa tẹ̀lé mi àwọn tá à ń tẹ̀lé bá ní tẹ̀lé mi yóò jẹ́ máa wù mí sọ̀rọ̀ bá a bá wá kúrò ń bẹ̀ yẹ́ẹ́rẹ́ ẹja wá sí jùmọ̀ يسبح لله ما في السماوات وما في الأرض تعجبين كان كيف يقول الله تعالى لي ويعجوا على الجبين يسبح لله ما في السماوات وما في الأرض إيه ليه يوصلني يا من المدرسين من العلمين الأربعة nínú mẹ́tẹ̀ẹ̀ta tí wá ní ìlú bàtà fọ́dà sọ́kì ìsìnkú lọ sí ìjà ẹ̀yìn àlá àlá Sàbí sàbí sí èdè gíní ẹ̀ ó gbàgbé. Ọlọ́run wá lo gbogbo ọ̀nà sí ìdí pẹ̀lú èdè lárúbáwá láti sàkọ̀mọ́, ó tó wá gbogbo kọ̀ náà orúkọ nínú èdè lárúbáwá wọ́n máa ń lò ó fún àlejò torí èyí ń bí ọkọ̀ lánàá kọ́ máa jẹ ọkọ̀ lórí ó kọ̀ lọ́mọ tẹ̀lé ọkọ̀ ṣùgbọ́n kí ìlú dàda dìbò láàrin máa ń sọ pé ó ṣẹlẹ̀ lánàá ó ṣẹlẹ̀ lọ́wọ́ ó ṣẹlẹ̀ lọ́wọ́ ayá dàda dìbò sálàyé ìdíyẹ ìyẹn náà ń tó èyí ti àṣàdà wọn tó ṣẹlẹ̀ kí ló dé tọ́lọ̀ wọn bá ń lo subhana tó dórúkọ nílò kàbáhà tó jẹ́ máa rí tó lo yí kàbíhù tó jẹ́ mùdọ́rẹ̀ tó lo kàbíhù tó jẹ́ amú kó tó ní ẹ̀má ronú kó tó ní ẹ̀má ronú àti ọlọ́run àti ìgbà wádà wà ń mú ẹ̀jẹ̀ ká fi bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ní pé kò sí ìtàkùntà àjọyọ̀ ló tàkùn ló tọrọ. ẹnjẹ́ ọba burú tó àfọ̀mọ́lánà rẹ̀ pé ìdìbò ìṣòro ni. ẹnjẹ́ ọba mójútó láti yẹ ẹjọ́ yìí ó ti bẹ̀rẹ̀ láti onídọ̀la kó fi mọ́ta wọ́jú kò yé. eléyàn nìkan kọ́ gbogbo ibi tó bá wá wà gbogbo àsìkò tó bá wá wà gbogbo àyè tó bá wá dé máa ń tẹ́lẹ̀ wọ́n ṣàfọwọ́sọ. ṣé ọ̀rọ̀ yára tọ́lọ̀ ń ti pàpọ̀ má jáde? ó wà rárá tọ́lọ̀ ń pàpọ̀ má jáde. ọ̀ọ́ni ó ti gbàgbé ọ̀rọ̀ àdúgbò ayé mú. fàlàwùlà. fàlàwùlà àdìyẹ̀wò yára nínú ẹ̀dùn ìgbà ìlú. lálẹ́ bí tàbí. lálẹ́ bí tàbí. ọlọ́run ní ìgbà àjọlá wípé àmẹ́wà yóò sọ̀rọ̀ ìsọ̀rọ̀ ó wà nínú ẹbí máa ń ṣàkọ̀mọ́ títí máa ń ṣàkọ̀mọ́ bá ṣe bẹ́ẹ̀ inú ẹ̀dá ẹni máa gbé bá àwọn ọba tó ṣe bẹ́ẹ̀. àwa èèyàn wáyé àwọn bàbá wa àwọn bàbá wa bàbá wa alákọ̀ọ́kọ́ ádámù ọlọ́run ní tó já sáájú ọdún tó ṣẹlẹ̀ yìí ẹgbẹ̀rún ọdún mẹ́rin lẹ́fẹ́ kan ẹ̀ ká ọlọ́run nìkan ló wọ̀nyí. lọ kí lọ sọmọ lọ fún àǹtí ní nílá ọlọ́run mẹ́jọ kú o kú. wọ́n lẹ́ni ọba jù ní lọ wọ́n lè jù ní lọ ìtọ́nù ìṣẹ́jẹ́ gbogbo wa lọ́dọ̀ orí bóòlù sí ní nọ́gbà tíréèkì tó ti lò fáwọn tó dáyé sáájú wa ìdí ọ̀gá jẹ kò nílò mi. kí là ń bá a ká ọlọ́run ní kí ìbá sọ láàfọ̀ mọ́ lórí ìgbà tọ́lọ́ jẹ́ ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí ìjọba ẹlòmíì òjò tó wá ọkọ̀ sí ọlọ́run ti rẹ̀ lálẹ́ ní pàmí ìbá sọ́ni إلى يوم يبعثون فإلغام أجير ليلة وظنوني إذ ذهب مراهبا فظن أن لن نقدر عليه من هدى من قلوبنا أن لا إله إلا أنت سبحانك إني كنت ظالمون. أنا أنت عليك ọlọ́ ní ẹran díẹ̀ ẹ̀rá àpòkú lọ́kọ́ ní ẹja sí lórí láìra ẹ̀lá àánú kéwì jẹ́ sàánù àfọmọ́sọ̀rọ̀ wọ́n ti tàjá mi náà làwọn wọ́n nà jẹ́ iná omi nà ìgbọ́ wọn ní ọlọ́ ní àwọn ọlọ́run bá já lóhùn àti fáyẹ̀ ẹ máa wò fáà lójú wa ẹ̀ ń ké fáà tẹ̀lifíìmù. bó ti gbàdúrà nǹkan wáyé àti ọlọ́run ti na jẹ́ iná ẹ̀sùn wọn abẹ́ sọ ti bọ́lá òkè là ọwá dé wà. kẹ́ẹ̀ni bá a mọ̀ fi pé nàìjíríà tó rárá bí gbígbàdúrà ṣe ń di nàìjíríà tó yọ̀ lè dé ọlọ́run ní àlá kó ní ìbànújẹ́ wọn náà lè kó má kí ni ń bójú tó ní máa sàrọ̀ máa bọ́lọ̀ ọba dáadáa láàrú gbogbo ọ̀gbà àádọ́ ọlọ́run sì lè ọba ọlọ́run tó tó ní àkú wọ́dàdà àlùkà ọlọ́run àwọn tó bá ti di olùgbàgbọ́ ọjọ́ ló bá àti ilà àwọn ìyàwó ẹ dákun àfọmọ́fọ́lọ́ ọdọ̀ èmi àti yín kí ló kọ tó láyé àti mùsọ́ọ̀dù olókọ̀ mi bá lókọ̀ rẹ̀ nígbẹ̀rẹ̀

ìpele mélòó mo pè é ọwọ́ àdọ̀wọ́ rẹ mo fi ní bọ́ọ̀lẹ̀ gọ́bùnù náà ṣẹlẹ̀ lọ́jọ́ àlùyáàmà gọ́bùnù yẹn gọ́bùnù fìlì mánì gọ́bùnù fìlì fìlì mánì àwọn èèyàn sábà mọ̀ lórí mọ́ni bó wọ́n ti sábà máa nígbà tí wọ́n bá rí àwọn olùgbàjọ́ òdodo tí wọ́n ń gbádùn wọ́n wá òkú kí ló kọ́ ìwà ìgbà kàmẹ́rà tí kì í gàtí òun láti ṣe èrò náà ní ìní inú àwọn ìjẹ àkókò wa kèfè yọ wà lọ́nà kábàámà kèfè yọ wà á rí sí òfó sèlú kèfè yọ wà máa rí sí òun tó bọ̀ tọ́ọ̀tì láyé gọ́fúnmẹ́ntì lè ní wọn sẹ́wọ̀n kí n sáà ń pè kèfè yìí náà ní wọn kò ní í máa ń ká ní pé ọlọ́run mẹ́ta ọlọ́kàn ní ilẹ̀ ṣé mọ́ nìkan ẹ̀ jáde tó lóyè ká ní pé gbogbo òrìṣà lọ́lọ́ ìmánì ìdájọ́ ìgbìmọ̀ ìmánì ìgbẹ́ ìmánì ìgbẹ́ lálàáfíà làwọn bàbá wa dé pàwọn mùsùlùmí ní onígbàgbọ́ òkú torí pé gbogbo ohun tí yàtọ̀ sí ìsìláàmù náà ìgbàgbọ́ náà lónà ìgbọ́n gbàgbọ́ ọ̀rọ̀ gọvanọ alákọ̀ọ́kọ́ ní àlàyé ẹ̀ ń ndị nígbà bàbá ń tutù ra wa. gọ́ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ní ìtọ́ àti àti ìtọ́jú ní ìtẹ̀síwá lọ́kọ̀ọ́lọ́ mò ń ní lóṣè tí kò bá yẹ àwọn ẹgbẹ́ rẹ̀ mùsùlùmí ni tọ́wá nínú kò tí wọ́n wà tọ́wá ní kò wò lè dànù tàbí tí wọ́n sọ fún òun pé sẹ̀gbọ́n yóò máa wá wọ́n gbé àkórí ah, ọ̀lọ́ kó náà ní ti ní tàwọn àbámọ̀ wà ní. kọ́dà pé yàn bá dé náà yánà tí ìbá ikú ọlọ́run ti lọ pé tá a bá dé rẹ̀ tán kò ní ti kì í ta wa ìyàwó bẹ̀ẹ́dẹ́ nìyẹn ti kì í ta wa dé láyé àbábúrò wà lẹ́nu. ẹni ọlọ́run ọba tọ́lá ààrẹ bá sí àánú tó bá rí àánú pẹ̀lú tó ṣe tọ́lọ́mọ bá láyé tó bá atọ sí ẹ àmọ́ yóò rí sí má ti tìjú báyìí. tọ́ a. yorùbá àtọ́bi yé ipò bọ̀ òfò a adáwòjọ́ bá àwọn ènìyàn lórí nínáwó àwọn ènìyàn wà pín méjì ẹni ọlọ́run ọba tẹ́jẹ́ ní ọ̀nàwó ọlọ́run ọba tó láàárẹ̀ ya tó gbẹ́sẹ̀ lójú ọ̀rẹ́ ìlànà tó bá dọ̀jọ́ àlùkè àmọ́ yóò kó sọ. ẹni tí náwó nígbà tí ń bẹ láyé tí ń náwó títí jọ́ pàdé ní ọlọ́run tó bá dàbí àmọ́ yóò lọ́dún mẹ́tẹ̀ẹ̀ta mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ ní kúrọ̀ yìí. ọwọ́ níbi tọ́lọ̀ ń dùkọ̀ fún bàbá tí wàá ń débẹ̀ àwọn àmọ́ ayọ́ àwọn àmọ́ ayọ́ àwọn àmọ́ ayọ́ ìyẹn ni màkọ́ ìlú tàbí màkà àwọn tọ́lọ̀ ń ìyẹn lórí àkóónú àwọn tó wà nílẹ̀. mo rọ̀ mi yé kí ni sábà sọ wípé súra yìí kò sí bọ̀ ní ojú kíkẹ́ gbogbo súra kọ̀ á lè ní bọ̀ ní ní bọ̀ ní lẹ́lẹ̀ ìgbà a bá débi ààyà yẹn a máa sọ sábà bọ̀ ní rẹ̀ rẹ̀ kọ́lọ́ ń àwọn wá ara yìí. nínú àwọn nǹkan tó ti jẹ́ àràwá ni ó kéré tí àwọn tó ráyè òjòjò sọ́rọ̀ àpapọ̀ bẹ́ẹ̀ láyé lẹ́kọ̀ọ́ òjòjò sọ́rọ̀ àpapọ̀ náà gbá ní ẹ̀yà mẹ́rin èdè tẹ̀ bí sọ́rọ̀ tó bá bọ̀rọ̀ tó kú tí wọ́n ráyè òjòjò tàbí nìta wọ́n ráyè òjòjò tàbí báwọn tó ráyè òjòjò pọ̀ tó. ma bá ń wo nọ́mbà rẹ̀ ọmọ sọ nọ́mbà mo ti ń sọ nọ́mbà ìlú alìbùrọ́nù bákọ́rọ̀ bákọ́rọ̀ lọ́pọ̀ jù náà lọ́wọ́ ni nígbà tí mo sọ lọ́pọ̀ tẹ̀lé nọ́mbà àyà lòun fi pọ̀ ní nọ́mbà kọ̀ọ̀kọ̀ tó àbí bẹ́ẹ̀ kọ́ ni ah, àjọ gbólúmọ́nù ọ̀rọ̀ tó wáyé kí nọ́mbà rẹ̀ ká máa kà kí ni nọ́mbà á lè múra nù tí wọ́n dẹ̀ gérégé tí kò sí. kí wọ́n ní nìka ẹ̀sùn wàá gá ni wọ́n tẹ̀ bí wọ́n ti pọ̀ tó àtàwọn ní ìgbọ́pọ̀ bẹ́ẹ̀ ka. àdánù ìmánu mẹ́tẹ̀ẹ̀ta nínú except by input tẹ́bà máa yí o, ẹ̀ súra ilé àdánù ìmánu mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú ọmọ kẹrin ní àgbà látọ̀rí àlìmánu mi láàyè wọ́n máa láàyè dáta wọ́n fún mi wọ́n fún mi wọ́n yọ̀ mí láàyè wọ́n lè kọ́dà rẹ̀ fẹ́ lè ọ̀sán lóúnjẹ lọ́tọ́ sí oúnjẹ ọ̀sán lọ́wọ́. a dẹ̀ máa yọ torí náà ọba jẹ́ ká máa yọ́ ní ìsìn si parí ibà tí wọ́n fara lónìí àmọ̀yé tí wọ́n náà máa wà láì tó àyè lágbára ní ninety nine minutes of hour síbẹ̀ náà lọ àníbà wọn yà máa sọ̀rọ̀ ó ní bá ní ọkọ̀ nine ẹni tó bá a hà tó sọ tó ẹni tó bá nínú méjì sáńtì sọ méjèèjì kò tó agbátira rẹ̀. mo fẹ́ sọ pé kíní ìgbà ọdún àwọn onímọ̀ ọ̀rẹ́ mẹ́rin kan ti àjọ àgbáyé ìdúró ọ̀rẹ́ fún ọdún mẹ́rin mẹ́rin kan. ẹ̀rọ fẹ́ gbọ́ mi yé jẹ̀wà pẹ̀lú omi orúkọ ọlọ́run méjìlá ló ti dé dé dé ńlẹ̀ àwọn orúkọ ọlọ́run tẹ̀ kì í wá lásìkò ìkọ̀fin wọn ló ní àkóónú tí gbàjọ́ ń ó ní lẹ́kùn bẹ́ẹ̀ tá a bá bẹ́ẹ̀lú àwọn yẹn nìkan tá a bá ní àwọn ọmọ lọ́kọ̀ ọ̀kan ká máa ń wọn wọn láyọ̀ ń dá tó ní káàkiri káàkiri parí àwọ̀ ẹgbẹ́ àpò ọ̀kẹ́rin ẹ̀ má dé tá a bá wá ní ká máa ka ìròyìn ó yàtọ̀ sí ti fàáṣọ lọ rẹ̀ ó yàtọ̀ sí àfààní lọ ó yàtọ̀ wọ́n ti gbà wá níbi ọ̀pọ̀ kan wọn jura wọn lọ a sì mọ ìyànnà náà ń ẹ bá yìí fún mo wá sọ fún ni mo sọ àátọ̀ wá rí pàtàkì kí ló lè ó mo pè ní àmàlíyà tó rọ́ọ̀bì rọ́ọ̀bù àwọn afá ọ̀rọ̀ ní àlùmọ́nà sábà ní àlùmọ́nà sábà bẹ́ẹ̀ ní káyà sára ni wọ́n lè wá pé kúrà yìí kò yé wọ́n wá ìtọ́jọ́ ọ̀rọ̀ tàbí ọ̀bùn òun ló tẹ̀lé ọ̀rọ̀ àwọn mọ̀nà kò yé wa wa kí ẹ mọ̀ pé akọ ti dúnmọ̀ àti ti mọ̀ náà kẹ́ ìgbàgbé nítorí ẹ̀yìn ha ara àwọn àmì ọmọ náà nìkiri ọlọ́nkọ́ wa fi dọ̀rọ̀ wa nínú. ẹ wá jẹ́ mi àti sọ padà lọ sí mọ̀mọ́tá sí náà mọ̀mọ́tá sí náà kí la lọ dání ìbá gbàgbé mo ní sí. الولاء والبراء تعالوا يا كامي تعالوا يا كامي sáàjà ní àwọn àwọ láwà máa ní bàárọ̀ òní àwọn òwúrí mùsùlùmí tó ní mùsùlùmí tí ọ̀bá níwà bá wà bàárọ̀ òní tàbí ṣẹ̀gbẹ́nábí àti ìfàtí àwọn àwọ ẹni ah

tọ́lá mọ́ mẹ́jọ wọ́n kàn lọ lórí mẹ́jọ wọ́n tọ́ wọ́n lé ọ lórí mẹ́jọ kí wọ́n yí àárọ̀ kí ni mẹ́jọ kí wọ́n fèdè fọ́ fún ẹ fèdè fọ́ ẹgbẹ́ òní wá gbà mí lọ ìkà òkú ọ̀rọ̀ ìyẹn ẹ̀mí olúwa. مسلما بحر وفردا ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم فرأوت عني كان يقول لدى لكن كما جسوا علي يقول لها شكرا علي شداد اعتلاع بلو يوم كما جرائي في جني موابا كما يبايك بوا وزي ذاتي اللي هو بطانه Ma gba yẹtí létí rẹ májèwọ́ sọ ọ́ lẹ́njọ́ ti lọ báyìí àwọn nìyà. ẹ wọn yà mí tá à ń bẹ ní yìí wa ọmọ yà wà ló ń jẹ́ wá sí gẹ́gẹ́ bá ọrụ ń ọrụ kó ọrụ yìí wa. Ah! àdúrà àdúrà yẹn kò tó. والله أبعد ولو ولاية القرارية اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك بهديه ما لم تشاء Àjọ́ aláàjọ́ omi fún àjọ́ ààrẹ tẹ́lẹ̀. Ẹjá fún ní lọ́tù sọ, bàbá wá ní lọ́tù jùlọ àwọn. Ọ̀rọ̀ àwọn ìyàwó ní mẹ́rin àjọ́ jùlọ. Ẹjá mi lóòrùn. Ara àwọn tó ní bàrá ọgbọ̀rọ̀. فتجد أن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا شدت شدت للذين آمنوا الذين قالوا ذلك بأن ذلك بأن من وأن ọlọ́run ní ẹ ní ẹnu ìgbàgbọ́ òdodo ní ẹwà tó ẹwà àwọn ọ̀tá yín tó bù ú ọlọ́run láwọn ìyàwó wọ́n yìí àtàwọn àbí láwọn mùsùlùmí bá tètè ọ̀tún tí ẹjọ́ ń pè ní ìṣúlẹ̀ jẹ́ àbíbí níta tó lọ bá àwọn ọjọ́ ń sọ̀tà láti kí lájọ́ ń parẹ́ táwọn ń tàbí àwọn ọjọ́ ń jẹ kan táwọn láwọn ń jẹ kódà wọn pa bàbá kan tọ́jọ́ mọ̀ owó àwọn ọ̀sán ayé tó lè dúró ẹ̀ẹ́nì bá rọrùn kò lọ́dọ̀ láti bá ìdí tó fi rẹ̀ yí. Ìsìláàmù yẹn ọba yẹn ju ẹ́ kéèké ní. Ẹni ibi tó tẹ̀lé ra. Ṣúra ọ̀lọ́gẹ̀. Ṣúra àwọn lè, àwọn ẹni bíi bọ́ọ̀ bá ní bàrọ̀ ògbò mi nìfàákù.

ilé ẹjẹ́ ká mọ̀ ara wa kálọ̀ sílẹ̀ lọ. Nítorí ọba akẹ́kọ̀ọ́ pa rẹ̀ má jà sí ọ̀rọ̀ ẹ̀sìn Islam tó ń ju àwọn. Àwọn anìkiri kan yọ òbí lẹ́kọ̀ọ́ ní ìta. Fọ́dọ̀ káwọn akẹ́kọ̀ọ́ pa rẹ̀. Tí wọ́n máa ń fẹ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ rẹ̀. Ní dàkú lẹ́yìn tí wọ́n ti dùn náà nìkiri kí lọ́wọ́ àfẹ́ yìí. Gbàgbọ́ ọ̀gbọ̀n nínú gbàgbọ́ ọ̀gbọ̀n ọ̀rọ̀ àwọn kẹfẹ́ ọlọ́run nígbà àwọn akọ̀bí lọ́dọ̀ ọ̀gbà àwọn kékeré àwọn kékeré yìí táwọn ìdáàbì ìdáàbì lẹ́yìn tó múná bì sí náà tó bá bẹ̀rẹ̀ ìdíkọ́ ní kékeré ni ṣùgbọ́n ń pera rẹ̀ ní mùsùlùmí ọlọ́run ta kọ̀ á nù. يقولون بأفواههم ما لا يفعلون أما كوانا كبيرة كم بين tó ọba ní òní ṣe ìsìláàmù ọba lòún ṣe ìsìláàmù tó bá lọ rẹ gbé ayé ó sòfò ọlọ́rọ̀ ẹgbẹ́ wọn àjọ ń pèpàdé lòun ìjọba ń fi ẹ̀yìn wọlé ìjọ ń tẹwà wọn náà wọ́n sọ gbogbo àbọ̀n wọ́n sọ pupa ẹ̀dáwò kẹsẹ̀ǹdẹ̀ ní sọ́sọ́ mi dà láìpẹ́ òun bá tún bọ́jú ó wà lọ́wọ́ tí lọ́wọ́ ní ọmọ mi lòun òtún àwọn abidjan tí yóò sọ kí n lórí lọ́gbà tó àwọn ẹni kúnlẹ̀ ìwájú ọ̀sà wà wọ́n kó kalẹ̀ mọ́ wọn wọn ni ọjà ara rẹ wò wọn kọ́ gba sínú ojú ẹ̀dá lórí kó. bàrọ́ àdé òní wo bàrọ́ àdé òní kò ní kókó tó ní ti ọjẹ́ ọwọ́ àtìrá rẹ ní ìdúró gbọ́dọ̀ rẹ lẹ́yà ní ìdúró lọ fún ìgbàlẹ̀ kó ọ̀bọ̀dà kúrò tí a ń yẹ ẹ̀jẹ̀ wa ní pé kìí ṣẹlẹ̀ kìí tọrọ fárí gan ó lọ mọ mi lọ mùsùlùmí lòun náà ọmọ bọ́lọ́ mọ bàtà láàbọ̀ wọn ní olórí ikú. gbàdúrà ti bá wa. ẹ dákun ó tó mọ́ra wọn àbí òtún mọ́ra wọn. ó ti rẹ̀ ní ẹ̀dá. ẹgbẹ́ tó kọ́ kọ̀ọ̀kan tó kí ẹ̀rí ló ń kiri kan tí àwọn àfa tó ń pè ní àlẹ́ẹ̀dáàbò àlẹ́àdáàbò àlẹ́ẹ̀dáàbò kí ni mo pè àlẹ́àdáàbò. ìdúmọ̀ àti pé àwọn nọ́mbà àlùkò ló nọ́mbà àwọn ọ̀nà tí wọ́n tó ń jẹ́ wípé ó kọjá ìwọ̀n mẹ́lẹ́ni. Hmm ẹ dàbọ̀ sọ́dọ̀ tó dà ولن يعذر الله نفسا إذا جاء ẹgbẹ̀rẹ́ mi dáadáa o ẹgbẹ̀rẹ́ dáadáa o mi dáadáa kẹ́ lè tí wọ́n wí tẹ́ mi sọ́dún fàájà ní nọ́mbà wọn àlùkòrò àmì tó rà láwọn. ẹ lọ bá kí tó kí ló dé tó dé nàmbà títí tí lọ́lọ́run sọ wípé bí àsìkò ẹ̀ níjọba fi tó àárín lọ́la àlùmọ́ mùsùlùmí ó fi ọlá níbi tọ̀ ọlọ́run sọ fún akójọ pa níbi tó òsì tí bí ilẹ̀ ìgbà náà nílò láyé. sọ́ra lọ́lọ́run ti ní lásìkò bá ti tó ẹ̀rọ àmà gan ọlọ́run sàánú wa àwọn afá àti jẹ́ nílẹ̀ àlùbọ́ àmì púpọ̀ ẹ̀kí mo gbọ́ pé kí nílẹ̀ mọ́ wà kàrà àwọn afá àti jẹ́ ẹ wá mú òbí ẹ wá ń jẹ ẹbí ìdájọ́ tó tuntun dé ọ̀yọ̀ àlẹ́ ìdáwẹ̀ ni ní ìdáwọ̀ àpá ni jẹ́ ti jẹ́ lọ́jà àjọ. àyà ta àkàtọ́lọ̀ ti lóhùn ní lẹ́nu rẹ̀ kàlà nọmba tó. nọmba eleven ọdún kèrè lẹ́yìn ìjọ ara nínú ọdún kọkànlá lẹ́yìn ìjọ ara nínú. Wàlá yíyọ ọ̀pẹ̀rọ̀ ọ̀hún lábúta ní ìlàjà àjàlúhà. Ẹlẹ́yìn táǹkọ̀ ìkéde tó máa wá ká o. ẹgbẹ́ tó máa wá ká òṣìṣú àlùbáyé ní ọmọ ìyẹ́lẹ̀ ara àwọn mọ́lá ẹ̀sìn rántí aláàní ọmọdé lẹ́yìn ní àní mọ́lá ara àwọn mọ́lá nígbà tí yẹn tí wọ́n ra fi ọ̀tọ́ bọ̀ lè bà ní dé má yẹn ká o má tuntun ó pọ̀ sí jẹ́ Dákùnbá ń tó ké. Wàdá tí mo ra sí ọmọ ọ̀rọ̀ bá ní láyà àgbàdàgbà. Wà lọ́ ọ̀rọ̀ orí ẹ̀rọ Anábìrin ti sílẹ̀ láì, ó kú ní ọdún kọkànlá lẹ́yìn ìhìnjírá, wọ́n ń bára wọn mú ṣé ẹ ló bá wa lò kò yé ní tó gbé tàbọ̀ mú lò wá lẹ́yìn rẹ̀ ni. wàlá yìí ni àti ọ̀nbọ̀ ọ̀nà kàrí ìtajà ètò gbé tàbọ̀ mú lò wá nù. Ẹgbẹ́ àwọn kan náà àbá àti sọ. Nígbà bá náà lè ṣe kú tán gọ́ọ̀mù ìjẹ̀rọ àwọn òṣèlú. Mo ti dòwò sọ́ọ̀ dání wọ́n lọ kálá àwọn àríwọ̀n bá mọ́ dání wọ́n bọ́wọ́ lò tí wọ́n bá ṣe mọ́ láti ká níbi kó wá di wàhálà tó bẹ̀rẹ̀ nìkan àwọn bá kọ́kọ́ làwọn ọ̀dọ̀ islam àtẹ̀rẹ́ ìjọba fún nǹkan ti dàlẹ́ gbogbo kàkà bẹ́ẹ̀ máa ń yẹ̀mí lẹ́wà mọ́ lọ́wọ́. ara àwọn tó ní pé rárá o ẹni ọlọ́run ní àgbàjọ́ nílò ti kú sáà sí ìbànkà náà ti ń tọ́wọ́ wọ̀. ó kú táwọn mùsùlùmí gbé ti ra wọn gan láyé òtó nǹkan kò tó nǹkan ẹ̀dàgùn tó rà yọ kó púpọ̀ ẹ̀kọ́ kan nínú rẹ̀ ó yọ púpọ̀ ẹ̀ẹ́ nínú táwà sọ́ra abúlé àbíjọ́lé rí àyà títọ̀ ọ̀run láti ibi ọ̀nà tó lọ́wọ́ bá máa ń gbà tó rọ́pùtù àkùrá nìmọ̀ra wọn ó ní agbára tó ẹ máa wò nípa rẹ̀ ọ̀fẹ́ jẹ́ kọ́ máa ọjọ́ ìsìnà fún wa ọ̀fẹ́ jẹ́ kó ọjọ́ ìsìnà fún wa nínú àmì náà wá di fún wa ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí náà ó sì tọ́lá ń bọ̀ ọ̀dá yìí tó kọ́ nínú Jẹ́mi méjèèjì lọ́wà méjèèjì ẹ̀wọ̀ lé wá ń jọra wọn. wa gbọ́ kan yé yóò bá yí ọdún ó bọ́ sàlàyé rẹ̀. Ó yẹ wọ́n wà pàpà yóò yẹ wọ́n wà Sọ́ra yìí bàbá tí ń bọ̀ ẹja máa mórí lọ́wọ́ bàbá tí ń bọ̀ ẹja máa mọ́kàn lọ́wọ́ káwá àjọjọ tí káwá àjọjọ ń tọ́lọ̀ bá ń wí rẹ̀ kọ́lọ̀ ní oyè akóso wá ṣùkò ní ẹ dáadáa nínú àrùn àlẹ́ bàbá rẹ̀ tó ti bẹ̀rẹ̀ ẹja bẹ̀rẹ̀ ẹ̀sán fáànù ẹ̀sán fáànù. Cuando la Ìtọ́jú ara wa wá láwọn ẹ̀rí lẹ́yìn ìgbà tá a ti lè dáwọ́ jọ wípé nígbà tí ó rìn lọ

ṣùgbọ́n kí ìyàwó mọ́sálásí kọ́ wa máa sọ̀rọ̀ báàrà gẹ̀gẹ̀ nínú mọ́sálásí ọ̀bọ̀rọ̀ ọ̀bá tó ìsìlámù ṣáájọ́ mi lẹ́yìn ìgbà náà wá ní pé kí sọ̀rọ̀ báàrà gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ kéde ìgbàgbọ́dà kàtà wúlò làwọn so wọ́n ṣe ńlá láwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ tó bá dọjá lókè àwọn ọmọ yẹn láwọn ló dáa ṣe wá láwọn èèyàn yẹ àwa náà fi ń ràn wọn lọ́wọ́ ẹni tá bá ti rí tó fi bẹ́ẹ̀ sọ ti ṣẹ́ ẹ má jà máa dá wọn lọ tàbí ẹ wò kan wá bá wa mìíràn ara ah wàlá ẹ̀kọ́ tó ló ń wá báyìí ah, kò wá sí bọ̀ àwọn tí ọjọ́ tó ní àná bá dìmọ̀ ní ìyẹn náà kà ní ìyẹn tí mo fi wọn bù sàgbà ẹnì kan wá sí ní sọmi yẹn gbà ọwọ́ akọ̀wé lọ́wọ́ ọkọ̀wé lọ́wọ́ náà ní ìdílé ìjẹ̀lẹ̀ ìlà mo wá sọ fún pé kọ́mọ̀ wọ́n kó jẹ́ kí a bá bá àwọn ènìyàn sọ̀rọ̀ kí wọ́n lọ sọ síkù. wọ́n ara àwọn dókítà àbá àwọn dókítà sọ̀rọ̀ wọ́n á tọ́jú ẹ̀ ó ara fi fún olówó àjẹ́ pé kì ṣe pé ọ̀fẹ́ gbádùn àtìgbà náà ní ìdílé bì mí táwọn náà bá ń jọ máa ń dáhùn ènìyàn lójú díẹ̀ díẹ̀ ní ọmọ nípa jọ láàrin pé fún pé àláwọ̀ ẹ̀kọ́ máa tí wọ́n bá ṣe ìtàwí òkú kọ́ bá rí pé tó yẹ ká ràn lọ́wọ́ rẹ̀ kó bá àwọn ìjà máa ń sọ̀rọ̀ ràn lọ́wọ́ ìyẹn má kàn yín lọ́wọ́ ọlọ́run pa àwọn tó bá ṣe wọ́n á bọ̀rọ̀ lọ́wọ́ àtàlọ́. There you go. It tí ẹ̀ẹ́n pé ọ̀nà sí kọ́ọ̀tù yẹn àbí àlewà awò rẹ̀ o ẹ̀ẹ́ mo fẹ́ kẹ́ ẹran mi rẹ̀ ṣẹ́gun ṣe bí ìbéèrè sọ pé ẹ̀ṣẹ̀ fún bí ìbéèrè rẹ̀ nílẹ̀ ẹ̀yàn káwọn ọlọ́run fún ọlẹ́mọ̀ agbáyé bẹ́ẹ̀ ni alẹ́gọ́bùlù ti fi mà wàlẹ́gọ́bùlù ti kọ́ wàlẹ́gọ́bùlù ti fi fà bẹ́ẹ̀ ni. sọ́jẹ́ tẹ́wẹ̀ rẹ̀ mi wà ní. a padà sàlàyé kọ̀ọ̀kan o lọ́bùnà bíi ìmáàní a sàlàyé rẹ̀ pẹ̀lú ògbọ́lọ̀ sí tọ́ à á sàlàyé rẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run ọlọ́run tó ṣe rọrùn fún àbí kì í fa. Bọ̀dá tí yẹn máa gba àyè kalẹ̀ ní ẹ tó ní àyè ní mọ́ṣáláṣí ìmọ̀ọ́mù. Ìkẹ́lẹ̀ mi yàtọ̀ sí máa ń fún ọ̀dà ìkàlẹ̀ ṣùgbọ́n kì í ṣe wípé ó tètè gbé mọ́sálásí ọ̀hún àtàkọ́jọ́ wa lọ yàgbẹ́ àbọ̀lọ tó kọ́mọ́ padà sáàyè rẹ̀ tètè bá ń sọ lọ́kọ́ tí mo fi kan á lẹ̀ pé àyè tiẹ̀ nílé ọwọ́ àmọ́ tí ètò ìṣẹ̀lẹ̀ rárá bọ́lá fi hàn mú kọ̀rọ̀ nìkan tó sọ di ara rẹ̀ ó ti yé arákàlà ọmọ àdùnkà dáadáa láyà ẹ̀yà dọ́kùnrin kọ́mọ abúlé obìnrin kọ́mọ abúlé obìnrin Thank you.